iléeṣẹ́ alálùbáríkà ti gbogbo yín gbádùn gbogbo àwọn ètò wa náà tẹ́ ń lọ́gọ̀ ẹnu wípé a àwọn ètò lè tó yín àdúpẹ́ gbogbo olólùfẹ́ wa náà àdúpẹ́ púpọ̀ o èmi ọmọ ìyá yín náà ni o alhaji abdulkadir yusuf ọba ọwọ́ àdúrà náà ni mo kalẹ̀ sórí ètò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ ètò wa yìí bá a ṣe máa ń ṣe pé àlejò pàtàkì tí a máa ń ní afa ńlá ni wọn tí wọn máa bá wa sọ̀rọ̀ ní gbogbo ìgbà àwọn náà ni bàbá wa fadala sheikh ali khalifa muhammad kamil muhammad awal garu tí wọn bàbá náà dẹ̀ tún ti wà níkàlẹ̀ ń bí pẹ̀lú wa lénìí bàbá ẹ bá ń sálàmù sáwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. gbogbo àná làjọ dá bàbá lóhùn ọlọ́run mọ́sá ṣe dáadáa fún wa wá ṣe dáadáa fẹ́ni kọ̀ọ̀kan àwa náà tọ́lá ní muhammed lọ́dọ̀ ọ̀la padà sí bá padà sí gbọmọjọ tó sẹ́ni kọ̀ọ̀kan wa. bàbá níjẹ̀jọ́ a bẹ̀rẹ̀ tọ́pìkì kan tí a pè ní ìbáṣepọ̀ àlàáfíà níjẹ̀jọ́ yẹn la fapá kìíní apá kejì ní tòní níjẹ̀jọ́ yẹn lẹ fẹ́ lé àwọn ojúṣe ẹ pè wọ́n ní hmm. àwọn ayatul okukul ashara hmm. àwọn àyà alukurani tó sọ̀rọ̀ ń pa ìwọ̀ mẹ́wàá hmm. àwọn mẹ́wàá tá a gbọ́dọ̀ pé ìwọ̀ wa fún òun lè fẹ́ mẹ́nu lé níjẹ̀jọ́ tí àsìkò ọgbà wa láàyè àwọn èèyàn sì ti retí pé yé èdè ni bàbá ka àwọn ìwọ̀ yìí bàbá bisimilah. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin.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 Ah, yusuf lágbàjìbá akẹ́wọ̀n bàbá muhammad awwal àtàndágàrò àlékùnkẹ́lọ́ àlékùnkẹ́lọ́ mọ́sàbáṣe fún ọlọ́lá hawla wala quwwata illa billahi al-aliyyil azim nítorí àsìkò èyí tí à ń sọ tá à ń bá bọ̀ láti jẹjọ náà ni èyí tí a pe àkórí ẹ̀ ní ìbáṣepọ̀ àlàáfíà peaceful coexistence eh, léyìí tí a ti ṣàlàyé fún wa pé ọ̀nà tí a fi lè ní àlàáfíà tá a fi lè bára gbé pọ̀ lálàáfíà yìí òun náà ni kí a pé àwọn ìwọ̀ kan láfi wá wo aya alukurhani Quran chapter four verse thirty-six tí a pè ní ayatil okukil ashara a ti kà fún wa níjẹ̀jọ́ torí ẹ̀ la ṣe tún mú reference sí aya yẹn wá fún ẹni tó bá fẹ́ lọ wò Quran chapter four verse thirty-six kí ẹnìkọ̀ọ̀kan wá lọ wò nítorí wà ń bẹ̀ tá a fi pè ní ayatil okukil ashara òun náà ni alẹ́ anáà shtamalat ala asharati hukuk ó kó àwọn ìwọ̀ mẹ́wàá sínú wọ́yẹ hakullah aṣàlàyé bẹ́ẹ̀ ni fún wa jẹjọ ìwọ ọtọlọ́hún hakul walidain ikọ̀ àwọn òbí wa méjèèjì hakul qaraba ìwọ àwọn ẹbí wa wà hakul yatama ìwọ ọmọ òrukàn wà hakul masakin ìwọ aláìní wà hakul jaril qarib ìwọ alábàágbé wa tó tún jẹ́ bí wa wà hakul jaril junub àti ìwọ alábàágbé wa tí kì í tún ṣe bí wa bákan náà wàhákù sahibul jamb àti wọ alábàágbé wa tó jẹ́ pé bóyá bí iṣẹ́ àbírìn àjò ló pa wá wàhákù bùnú sẹ́bíl bákan náà ni wọ arìnrìn àjò wàhákù lè mọ̀mọ́lík àti wọ àwọn tí ń bẹ lábẹ́ wa tí wọ́n tó wa bí àwọn housemaid wa driver wa cleaner wa and so on now àwa ni àwọn ọkọ̀ yìí tá bá rí àwọn ìwọ̀ yìí pé fúnra wa làlàáfíà ó tó jọba láàrin ìlú ìwọ̀ àkọ́kọ́ òun náà ni ìwọ títí ọlọ́run ọba ìwọ tọ́lọ́run ọba yìí ló ṣíwájú gbogbo nǹkan nítorí pọ́lọ́run ọba yìí ló dá wa àti hmm. síngbà kan láti bí àìsí láti wá di ẹni tí àwa ń dára wa mọ̀ pé lágbájáre èmi rè tọ̀ èyí tó ga jù nínú wọ̀ láyé òun ni ìwọ tọ́lọ́run kí ni ìwọ ọlọ́run ọba náà òun náà ni ká wá sìn ká wá jọ́sìn fún gbogbo tòpò tó ní kálukú bá bá rẹ̀ lénìí lórí àwọn tí wọ́n ń darí wa gan wọ́n mọ̀ páyè táwọn wà ní aṣojú ọlọ́run làwọn ń ṣe ń bẹ̀ àwọn ó sì jábọ̀ fọlọ́run bọ́n ṣe wá wà ń bẹ̀ tán já aṣojú ọlọ́run ni bẹ́ẹ̀ ló ṣe yẹ kó wà lọ́kàn títí àwa náà tá à ń tẹ̀lé wọn tí wọ́n ń dàjẹ́ ìpètọ̀ àwọn ẹni yìí náà o aṣojú ni wọ́n ń ṣe o àfi káwa náà ká fún wọn níwọ̀ wọn káwọn náà dẹ̀ fún wa ní ìwọ̀ títí wa náà ìwọ̀ tọ́lọ́run ọba tọ́lọ́run ọba sọ fún wa pé nínú alukur'an quran chapter fifty one verse fifty six pé wa ma khalaqtu l-jinna wal-insa illa liya'budun ọlọ́run lòun ràn wá sáyé wá ṣeré bí kò ṣe pé káwá jọ́sìn fóun ìjọsìn náà ló tún wá dàrú mọ́ wa lọ́wọ́ yìí hmm. ó dàrú mọ́ oníkálukú lọ́wọ́ àmọ́ kò rújú nítorí pọ́lọ́run bá ti rán gbogbo àwọn ànábì rẹ̀ wá láti wá ṣàlàyé fún wa ọ̀nà tá a gbà sìn tánàbí Ibrahim júwe tánàbí eh, Musa Isa ani Muhammad sọ̀rọ̀sọ́là tó wá júwe fún wa pẹ̀lú àwọn ẹ̀rí àmọ́ tá a wá ń pè ní ìjọsìn fọlọ́run wàlẹ̀ àìbáàdà làǹtà fáwọ̀sọ àhìbò ha illa ma al-ikhlas al-ibadatu lan tanfa'u sa'ibaha illa ma al-ikhlas ẹ̀sìn tẹ́dá bá ń sìn ò lè ṣe láǹfààní àfi kó ṣe pé ó ṣe with every sincerity ni pé ọlọ́run ló ṣe fún ó sin lọ́run nítorí ọlọ́run kó mọ̀ sin lọ́run torí èèyàn. Hmm. tí ò bá ti rí bẹ́ẹ̀ ẹ̀sìn yẹn kò ṣe àǹfààní rárá pàápàá jùlọ téèyàn ò bá ti wá da nǹkan míì pọ̀ mọ́lọ́run bẹ́ẹ̀ bóyá nǹkan tá a lè pè ní ṣíríkù kékeré àbí ṣíríkù ńlá tí ò bá ti dàpọ̀ nínú ìjọsìn fọlọ́run òun lọ́lọ́run bá fi sọ fún wa pé fàábùdíláha mùkúlísọ̀láhù dín alá lìláhi khalis hmm. ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn tọkàntọkàn ní sísìn pé òun lẹ́yìn ń dá ìjọsìn fún tẹ́nìkan ò bá a pín torí pé àdínul khalis torí pé lìláhi àdínul khalis ẹ̀sìn tó bá jẹ́ pọ́nbélé nítorí tọ́lọ́ la ṣe òun náà ní dọ́dọ̀ ọlọ́run hmm. òun náà lọ́lọ́run ọba ni lọ́lọ́run fi sọ anábàá wa sọ sálám eh, ní Quran chapter eighteen verse one hundred and ten inú suratul eh, Kahf ọlọ́run ní rẹ̀ anábì kul innama ana basharun mithlukum yuha ilayya. أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا الله إذا النبي sọ fún wọn sọ إنما أنا بشر مثلكم abara bíi tiyín lèmi náà nkúkú ń ṣe áńgẹ́lì tẹ́rí mi. pẹ́pẹ́ áńgẹ́lì lélẹ́yìí o kò mọ̀jọ́ wà ánàbàṣà rúmífìlùkún èèyàn bíi ti ilẹ̀ mìíràn àmọ yóò ha ìláyà ìyàtọ̀ tó wà láàrin wa ni pé ọlọ́run àmọ́ kàn sí èmi ọlọ́run àmọ́ mi sí mi èmi rí gbọ́n ò gbọ́ kí yìí kí ni tí ń gbọ́ ò gbọ́ kí ni ni pé ìlàhùn ọlọ́run ti yorùbá ọlọ́run tòyìnbó ọlọ́run ti lárúbáwá ọlọ́run ti kéńbérí hmm. àti gbogbo kíní ìlàhùn wahidun ọlọ́run ọba kan ṣo náà ni o ọlọ́run ẹyọ kan ni kò yàtọ̀ ẹ mọ̀ rí táwọn ẹ̀wọ̀n àjà bẹ́ẹ̀ ni bá sọ pé táwa mùsùlùmí sọ pé orúkọ tọ́lọ́run bá ń jẹ́ Allahu ni àwọn kan sọ pé ah, orúkọ òrìṣà ni tí ó bá wá pe títí ẹ náà tó bá pe bí ó ti pè é hmm. àwọn náà gba ah, orúkọ kórúkọ ni àmọ́ gbogbo ẹ̀ náà pátá ọlọ́run níṣẹ́ ọlọ́run yín ṣẹ́ ẹyọ kan ni. ẹyọ kan ni. Hmm. tí ò pé méjì àmọ́ ọlọ́run tá a wá wí yìí wọ́n máa ń kánà yẹ́rì jù lè kọ́ àárọ̀ bì í. wọ́n máa ń kánà yẹ́rì jù lè kọ́ àárọ̀ bì í. ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run ọba yìí tó ti tó ní lọ́kàn tó wà ó fù pé òun pàdé ọlọ́run níjọ́ kan fàlíyà àmàlà àmàlà ń hàn. àmàlà àmàlà ń sọ hàn. kẹ́ni yóò ṣiṣẹ́ rí. wàhálà ayé ṣeré kí bí. iṣẹ́ rí bì í àhàdà ṣẹ́ni mo fẹ́ ṣàlàyé lórí iṣẹ́ rẹ̀ táwí bàbá kẹ́ẹ̀ tó wá ṣàlàyé lórí iṣẹ́ rẹ̀ ẹ jẹ́ ká dókè lọ́hùn náà owó ẹni tí wò wá ń lé ẹni pé ọ̀rọ̀ nípa àwọn àyà tó lè hukuki al-ashara àwọn àyà tó sọ ní ìwọ ọtọlọ́run là kọ́kọ́ yanjú yìí o náà ni òun ló ṣẹ̀ṣẹ̀ pàtàkì jù báwo láàrin àwa àtọlọ́run ó ṣe dán ẹ̀sìn wo lọ́lọ́run ní àwa sìn báwo láti sìn kí lọ́lọ́run fẹ́ ká fi sìn òun náà làwọn bàbá yanjú fún wa ẹ jẹ́ àdókè lọ́hùn náà ká tó máa tẹ̀síwájú ẹ̀sùn ẹ̀kú kalẹ̀.